jẹ́ bó ti jẹ́ yẹn fún Islam a máa mú eléyìí á tún mú eléyìí á gbọ́dọ̀ kíkan lẹ̀ fún kan á gbọ́dọ̀ sórí gbé àpò káwá gbàgbé ìpín wa lé ayé á ti gbọ́dọ̀ ti torí wípé ilé ayé yìí báyìí a ti bẹ̀ káwá gbàgbé àtúbọ̀tán wa lọ́la kẹ́yà nàmbà fọ́. Nígbà táwa dé

à ń sọ̀rọ̀ àṣetán àṣetán náà ó ní àwọn abìkan tó ti bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ dé táwọn náà fi gbà bọ́dún òfin gba Islam àbí òye wa torí gbogbo nǹkan náà ṣetán ni lọ́ọ́ bá wọn débẹ̀ tó làwọn náà fi ń wò pé táwọn náà ti reality and fact ni tó àwọn náà ti ṣetán láti sílẹ̀ kéyìn bó ti jẹ́ pé reality and fact tó ṣe é pé kò yẹ sí pé kọ́mẹ́jẹ reality and fact làwa dì mú kò sì sí gbogbo ọ̀rọ̀ tí wọn náà tí wọn kójọ àtìjà káwọ wọn kò lè fi káwọ wa náà fi reality and fact wa sílẹ̀ àbí òye wa wa mọ root and surface tí irọ́ tí awọn ti wá àwọn táwọn ń pè reality and fact ta ló ti wá ẹ nǹkan àbí òye wa tontoni délé kò sí nǹkan kan tó lé kò sí nǹkan kan tó lé kí fi ṣe tọ́mọ náà bá wọ kí ló jẹ́ lè fi àníkàwọn ọmọ àlùjẹ́ náà ọmọ sínà náà kò nídìí pé mo àti experiment pèsè jà yóò dínà sẹ́yìn tilẹ̀ ni gbogbo ìjẹ́ fi kírun ẹ̀ àmọ̀ àti experiment pé jà kò dínà bí ò ní dínà sẹ́ẹ̀fì fi ràn án lẹ̀ ẹ̀sùn fi àṣírí lẹ̀ mo fẹ́ gbójú máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn wọ́n wá di pé fọwọ́ yẹn ló mú sọ̀lẹ̀ lè kúṣọ. ọmọbìnrin ni àwọn ti tẹ̀ ọmọbìnrin yẹn ní ìyá lè fẹ́ lọ́mọ ó nífẹ̀ẹ́ islam alhamdulilah kọgbà islam náà torí pé ọlọ́run gbà kọ fẹ́ wọn kì í ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ islam mo rò pé ń yé yọ́ọ́ máa ṣe dọ́kàtì rẹ̀ islam ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ́ tó àwọn tó kó nífẹ̀ẹ́ islam títorí kó nífẹ̀ẹ́ islam ló ti wá fẹ́ ẹ dákun ẹ wo ẹnìkan nífẹ̀ẹ́ islam ọ̀fẹ́ ti torí rẹ̀ fẹ́ ẹnìkan ti jẹ́ mùsùlùmí èwo lọ́yọ̀ kọ́ ọ fẹ́ Ah, alhamdulillah. ọjọ́ gbogbo jẹ́ àmọ́ ńgbà tó lọ nípa ọ̀fẹ́ wọn kì í ṣe pé torí wọn ò di mùsùlùmí o wọ́n máa lọ sọ́ọ̀sì ẹ̀ wọ́n máa lọ mọ́sálásí rẹ̀ gbàtí wọ́n bá dí lóru tó ń ṣe tàájù òun náà máa kọrin tó yé islam ọ̀sọ́ pé má jẹ̀mú ti fẹ́ ni kó di mùsùlùmí tó yé ọ tọ́jú ẹ̀ bó ṣe jẹ́ 而且还说最重要的是还会那个啊，我熬夜的，你熬个包括你干嘛去做点那些的，而且还说最啊我你啊我们来嘛，最嘛最啊搞你是怎么怎么怎么些，我也么不嘛些的。ẹ kò sí ìyàlẹ kò sí nǹkan kò sí nǹkan ìyàlẹ́nu bẹ nítorí pé bọba ti súnmọ́ lọ́wọ́ bá ti bẹ́ẹ̀ ló sì ní confidence àbí òye wa so ó súnmọ́ lọ́wọ́ ó ti lọ́wọ́ ọkàn rẹ̀ sì balẹ̀ sọ́lọ̀ sẹ́mi fi ń bẹ́nu àwọn ẹrù ọlọ́ ẹni tó bá fi ọlọ́run ọba búra pé nǹkan kan ṣẹlẹ̀ yóò ti ṣẹlẹ̀ tó bá ní ìgbà báyìí ni ó ṣẹlẹ̀ wàhálà yóò ti ṣẹlẹ̀ anabi sọlá àtẹlẹ ti sọ fún wa pé ń bẹ nínú àwọn èèyàn ó lè jẹ àṣàáta àkọbára ẹni tó ti gbẹrun orí rẹ̀ gùn sí yíyá eruku ló kún ara rẹ̀ lọ́wọ́ akọ́sẹ́mà àlọ́mọ́ ilẹ̀ àbọ̀rà tó bá fi ọlọ́run búra pé nǹkan kan ṣẹlẹ̀ wàhálà yóò ti ṣẹlẹ̀ tó bá ti ọlọ́run fúnra pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ àmọ́ ń tìyìn náà ló má mara rẹ̀ tó ń torí de eléyìí báyìí kò sí nǹkan ìyàlẹ́nu ńbẹ̀ ó sin ọlọ́run ọba rẹ̀ débi wípé ọmọ wípé tó ń bá sọ bẹ́ẹ̀ yóò ti ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n gán lè sọ bẹ́ẹ̀ kọ́ sẹ́bẹ̀ o lè sọ bẹ́ẹ̀ kọ́ sẹ́bẹ̀ ṣùgbọ́n ìmánì wa lẹ táwa náà bá ṣe irú àdúrà tó lè mú sẹ́bẹ̀ ìmánì wo níjọ́ sẹ́ẹ̀. torí má nì lẹ àbí òye wa nísìn ìwọ náà lè pé ntí mò ń wá tí mò ń ti ń lé látijọ́ yìí lọ́la wàláhì máa rí ní dáadáa. فاللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتاب أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي والله ìsìmánì rẹ bá lágbára ربا rí lọ́la àmọ́ sẹ́yìn mà bí tó bá ti ṣàdúrà lola amo ما ma bi to ba I don't think so maybe àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ṣùkúùkù tí máa bẹ nù ìmánì wa tí ó wà jáàzìm ó máa ń kó bọ́pọ̀lọpọ̀ àdúrà táǹtì torí pé àdúrà yìí bẹ́ẹ̀ ń sẹ́rí yìí báyìí ànábì sọlọ́lá àdúrà sọ pé orúkọ kan bẹ nù àwọn orúkọ ọlọ́run tó ń pè ní ismọ̀ wá ìlú àwọ̀ tó ti pínpín ìbá fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run fún yà kò sí tó kọ náà lè jẹ tó pé nínú súnà àdéhùn kan tó báyìí ni àdéhùn kan tó báyìí ni kò wá sí tó kọ náà lè jẹ tí ò ti wọnú àdéhùn tí ò ti wọnú àdúrà yìí gbogbo tó bá gbàdúrà yìí sùn yọ gbà náà ṣùgbọ́n imáni tó lẹ́ ńkọ́ yóò kó bá. اللهم اللهم أنت ربي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد walam yakun lahu kufuwan ahad bó ti wà ń gbogbo tó bá fẹ́ sọ lẹ́yìn rẹ̀ yóò fẹ́ àmọ́ tí mọ́nì rẹ̀ bá lẹ yóò kó bá. àràǹdọ̀ wà èyí tí ń bẹ sáwọ̀ òsì fóun ló fi sọ pé kó o tó yájú yóò dé ó sì dé àmọ́ wọn tó bá sọ pé títí dọ̀la yóò dé onídé títí dọ̀túnla torí pé ọmọ òkú tí nǹkan kan ò ní di lọ́nà ìbọn tí máa ń bọ̀ you by that time ó lè jẹ́ pé yóò sì jẹ́ pé <laughs> ọ̀rọ̀ kò yé ìyàtọ̀ tó wà ní but àwa náà ọlọ́run ti nǹkan púpọ̀ fún wa látara súnà nàbì tó lọ́wọ́ àtẹ̀lẹ́ ẹ̀dá kan èlò lásán fún ànàbì náà sẹ́fì kọ́ wa gbogbo nǹkan èlò lásán náà tó bá fẹ́ fọ́n dọ̀tí kan pé náà kẹ̀lé kan kìíní kan ọlọ́lọ́mọ yìí wàhálà tó ṣe ẹlòmíì ò kó gbẹ wọn yóò gbálẹ̀ wọn fọ́dún kan nílé yìí fún òní tìfún ní wọn òkú tó bá sì fún náà wọn lè nípa ọmọ wa eegun ẹ̀yìn alábàáhùn ká abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹ wá wá dúró orí sáà nàbì sọ̀rọ̀ wá àti sọ̀rọ̀ àti wa tó àwa gangan làwọn wà lára o gbogbo dáná lè kọ wa yìí wàláhì tó bá jẹ́ pé a bá dúró déédéé yìí à subhanallah kéèyàn sáà máa ti yàkà kéèyàn máa jẹ ẹni tí ó máa ti kà àwọn orí pọ̀ ní sáà lè ti mọ̀ wá sọ̀rọ̀ wá wà ní náà. pé a lè mú ìwà wa bẹ̀. Èyí tàbí bí èyí tó ṣe wípé ó máa jẹ́ ẹ̀kọ́ àwọn ìdáàmú àkọ́tà máa ṣe ó máa bọ́ sí àkókò ní ápù ẹ̀yà tàbí kàtókì máa ṣe ìtọ́ máa ń báyà pé bóyá bí sí àwọn àti ìbàdàn tó à ń báyà pé bóyá a máa tètè sí òwe wọ́n ní pé bóyá a máa. alhamdulilayi n ta àmà nínú òfin islam kò lè mú ní parun pọ̀ òun náà ní bí ìrìn àjò tàbí kó jẹ́ pé wọ́n á ní àràfà tàbí kó jẹ́ pé wọ́n á ní mọ̀tẹ́lìfà tàbí kó jẹ́ kó jòórọ̀ àbókùn tuntun àbẹ̀rọ̀ kọ̀ọ̀kan náà àwọn eléyìí ń dáàmú nínú ìtúsùn ẹ̀sìn Islam mú wa balẹ̀ torí ẹ̀ parapọ̀ kò sí ìdánwò nínú ẹ̀. nítorí pé ìdánwò yẹn wọn lọ máa sọ fẹ́ mú bẹ́ẹ̀ tó àyẹ̀wò àgbà wa lábẹ́ òfin ọlọ́run láti sọ púpọ̀ parapọ̀ torí ìdánwò òun kò tí tù ọ wà pa nǹkan kékeré tó wà lórí ìrìn àjò ó sí lórí ìrìn àjò tó nítorí délé à nípa nǹkan tàbí ti igbádejì kan nípa ọ̀pọ̀ àrùnkọ̀ àwọn ọmọ nítorí igbádejì kan ànábì ń ṣèdánwò dábì bá ànábì fẹ́ ńjọ́ kan láàpọ̀ àrùnkọ̀ kékeré ìdánwò kìnnì mo rò kó yé wa tó ọjọ́ ìbùsùn jẹ́ ń bẹ̀ ọ́ tó tẹ́bà á má àdéjì náà sọ fún wa. al wọ́n nínú àwọn àdéhùn tó wà nù síra àwọn yìí àwọn àdéhùn kan mẹ́rin wọ́n wà ń bẹ táwọn olùmọ̀ òfin ti tẹ̀ nínú rẹ̀ làdéhùn pé Ibn Abbas wọ́n sọ fún anabi sọlá àṣìlẹ̀ wọ́n kọ àwọn bọ́ọ̀rù àti áfíríkà ọmọ ìdínà láì sábàbí sọ̀rọ̀ pé wọ́n ní sábàbí tọ́jọ́ ra wọn bóòlù tó fẹ́ bá dídì kò sí sábàbí tẹ̀rí fún sábàbí wa ọjọ́ ra wọn àbí ọjọ́ ra wọn àtúntì bẹ́ẹ̀ wọ́n láwọn olùmọ̀ tó fi ṣiṣẹ́ kó láti wá fẹ́ fi sẹ̀rí pé kíni torí ẹ̀ náà ti sọ ìpè lónìí àwọn ẹni tó ń pa gbòòrò àti áfíríkà ọ̀tún igbódò rọ̀ gan lọ́sàn àmì jíjẹ́ ṣíà àmì pé ṣíà lẹni tí ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀tá àwọn tàbí àwọn rọ́fìlọ̀ ẹ̀fọn àwọn alùsùnà lọ́dọ̀ tí wọn tó ti bá rọ̀ mákìrìbà fi ṣáì tẹbi gbogbo wa la máa practice àbí bẹ́ẹ̀ kọ́ tó àmọ́ òun èsè lọ́kàn alùsùnà èsè lọ́kàn àfi tó bá jẹ́ pé láràfà la wà lóhùrọ̀ àti àbùrà àpapọ̀ tó àfi tó bá jẹ́ pé mọ́tẹ́lífà la wà àpà magrib àti ìṣá ìpọ̀ ọba àjára mẹ́ka tó rìnrìn àjò wọn náà síbẹ̀ torí bẹ́ẹ̀ là nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣe àti gbogbo ẹni tó kírun pẹ̀lú ẹ̀ kò sì yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ torí de ilé tó bá fẹ́ ṣèdánwò kò sì kírun dúró ìrun aago mẹ́ta nìdánwò rẹ̀ ọbẹ̀ rẹ̀ sì sọ fún ọ pé three hours paper ni ìgbà wo three to six kìí ṣe ni ní kọjá pé six lọ parí àbí bẹ́ẹ̀ kọ́ ni so àbí tó bá máa wọ́n lọ mọ́ tó fẹ́ máa drọ̀ tó bá yẹ pé ìdánwò náà lọ fẹ́ dá ìgbà míì one hour ti tó one hour thirty minutes ti tó wọ́n sọ pé three hours kò túmọ̀ sí púpọ̀ ọ̀gbìn síbẹ̀ títí di three hours so ìgbà míì o lè parí two hours so that is five lọ kírun rẹ so ìgbà míì tó a ti mọ̀ a mọ̀ nínú òfin university gan nítorí kọ́ ọmọ kírun bí tọ́ wa kí ló ní kọ́ mọ́kìrún sọ kó sí tó bá ti sàlù alákòótó wọlé nígbà tó bá tó bá tó bá ti tó àsìkò òun ìwà ti dìde ìwà kírun mi sọ wà wá sí ìkópa kò sí sábà ń fi ilé tirẹ̀ ó kírun rẹ dáadáa kò sí nǹkan bẹ́ẹ̀ sínú bọ́ọ̀sì ara rẹ jẹ. Now ẹ àwọn ọmọ tó ti wọn wọn làwọn ń tẹ̀ náà wò kàn pípé títí tó fi di seven àwọn kan ò tí ì jáde wọn ò ti ti kí àwọn àwọn ọmọ tó ti wọn torí bẹ́ẹ̀ wò yín ti dáhùn àti wàlìjẹ́nà àbí ni nà kì í ṣe tí a bá fẹ́lì tí wọ́n máa rí títì tí a bá sí rí títì kárí ó bà kí ló wà ń bẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت